Hey. Àdìsá. Àdìsá òní tàìsí o. Àdìsá. Àdìsá òní tàìsí ẹ̀gbá. Àdìsá. Àdìsá òní tàìsí ẹ̀gbá. Ìjẹ́ ṣe pé ń lọ bí wọ́n sọ. Ọ̀rọ̀ jí o falẹ̀ fẹ́ bá mi sọ. Lẹ̀ wá ń juwọ́lẹ̀ lẹ̀ ń dá mọ́tò dúró. Mo gbé ìtọ́ ẹ̀ ń wí fún mi pé ṣé mo mọ̀ ń jẹ́jọ́. Kí ni pẹ̀lú dédé yẹn? Just dey play. Kí mi? Dey play ẹ bọ́lẹ̀ jàre mo pẹ́ gbádùn yorùbá ẹ bọ́lẹ̀ yorùbá lórí epo sí mọ́tò fún mi. bàbá ẹ má bínú o ẹ má bínú sà yorùbá wà pẹ̀lú yín sà. mo tẹ́ ṣe bí mo rérò láàárọ̀ kùtùkùtù kí ní pẹ̀lú dédé yẹn mo tẹ́ rò pọ́n lọ bí kan mo ṣe bá ń èrò èrò gidi ni mo rí. bàbá ẹ káàárọ̀ sá o ẹ káàárọ̀ ẹ káàárọ̀ sá o ẹ káàárọ̀ yẹ sá o ìrere jehova mo mú wá fún yín o. jehova lẹ iná ẹ̀ bá wa. bẹ́ẹ̀ ni o. adé what is that here. àwọn ọmọ ẹgbẹ́ iná ìlà ọmọ ẹ. àwọn ọmọ ìjọ wa ni. ẹ má dẹ̀ màrán wọn yẹn jáde. ẹ má dẹ̀ màrán ẹyàn kan lé gbọ́rọ̀ jehova lẹ́nu rú wọn. Ah. ẹ̀jẹ̀ ẹ̀yin gangan lẹ dọ́rọ̀ jehova lẹ́nu. ẹ ṣé bàbá ẹ wọlé ẹ ṣé bàbá ẹ wá bá mi sọ. ẹ ṣé bàbá ẹ wá bá mi sọ ẹ̀yin gangan lẹ náà rọ jehova lẹ́rú máa gbọ́ lọ́wọ́ kan. ṣé mo pé jehova nífẹ̀ẹ́ yín ṣá jehova gbogbo àjàgà ayé jehova máa bá yín sọ di fífúyẹ́ bàbá ẹ kò gbẹ́kẹ̀lé jehova ó tó tán tẹ bá lè tẹ̀lé ìlànà jehova ṣé rí ayé tuntun tó ń bọ̀ yẹn ìrọ̀rùn máa dé kò ní sí ilà ìlò kò ní sí kòtòkòtò a máa jayé ìrọ̀rùn bàbá àyà mi wò ni. mo ń gbọ́ dèdè ohun tẹ́ ń wí. Eh, ṣe mọ̀ pé bíbélì yẹn náà ló sọ ó láyà ọmọdé ní wèrè dìsì àṣàn tẹ́ẹ́rẹ́ náà la máa fi tú kúrò. bàbá eh. níbo nínú báíbù nìyẹn wà o. ẹ fi ibi tó wà lẹ o ṣùgbọ́n mo mọ̀ pé pàṣàn tẹ́ẹ́rẹ́ náà la máa fi tú kúrò. ẹ fi tú kúrò. oró kí n tú. ẹ tú. èèpà kí n tú. àníkẹ́ tú. màdé tú gan. àníkẹ́ tú. àyà ìlẹ́rùn wa. wàá tú gan. oró. ẹ tú. oró ẹ wo ṣe máa lo ìpolówó. à ń bá yín sọ nǹkan tó máa gba ayé yín yà bóyá ni jehova lè gbọ́rọ̀ sí nílẹ̀ à ń bá yín sọ pé kí ẹ fàyè yín fún jehova kí gbogbo wàhálà tẹ̀ ń ṣe kó má jà sásán kẹ ní ayé ìrọ̀rùn ẹ̀ ń sọ̀rọ̀ ọ̀pá tínrín ọ̀pá tínrín jehova ṣàánú fún yín lára kùtùkùtù. mi tó dẹ̀ fọ̀ mọ́ mi lórí yẹn dẹ̀ dùn mí. ìṣe láì. ó dùn mí gan-an ọlọ́run ṣàánú èmi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 pọ̀ ju ẹnu pọ̀ àmọ tí n bá fẹ́ jayé máa ké sádìsà máa ní kó gbé mi jáde àmọ́ ẹjọ́ yìí pọ̀ ju ó tòwó rò àdìsá ò ìsí o àdìsá ò ìsí lẹ́gbà àdìsá ò ìsí o àdìsá ò ìsí lẹ́gbà. àdìsá borí bá ẹ ṣe wọ́tà sí àdìsá kó wá dá dánmọ́. àdìsá. Ah, à sùrùtù yìí pọ̀ jù. àdìsá. àdìsá àdìsá o. àdìsá. àdìsá ò ní tàìsí o. àdìsá. àdìsá àdìsá o. àdìsá. àdìsá ò ní tàìsí lẹ́gbàá o. àdìsá. wọ́n wí bẹ́ẹ̀ mo dẹ̀ bá bẹ́ẹ̀ ọlọ́run ò ṣe o ọlọ́run ò ṣe o ọlọ́run ò ṣe o. òun ah! lè ń cash out tẹ́ wàá ń bo ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ kẹ́ ẹ̀ sanwó sí ní cash out òun lè ń cash out ìpele kejì igi òun náà nà wá gbé yìí o wọ́n ti kọ́kọ́ gé pele àkọ́kọ́ wọ́n ti jẹun lọ bí ìṣúà òun rè o wọ́n ti bá àwọn olígi gẹ̀dú wọ́n ti jọ sọ̀rọ̀ wọ́n ti ń gbowó òun nìyẹn bẹ́ẹ̀ ni èmi àdìsá executive olítàìsí lẹ́yìn náà ẹ bá tètè darapọ̀ kẹ́ ẹ wá ra ilẹ̀ yẹn ilẹ̀ sọ gidọ̀rọ̀ èyí tá a máa bá ń gbìn gẹ̀dú sórí ẹ̀ bí gẹ̀dú yẹn ṣe máa dàgbà tẹ́yìn náà máa máa gbowó òun náà lélẹ́yìí o kán bá bá ń gbìn igi sórí rẹ̀ tán kí igi bá dàgbà bí igi ṣe máa máa dàràbà kó máa máa dàgbà kẹ́ máa máa pawó kẹ́ máa máa káṣá òtúrè bẹ́ẹ̀ ni ń bo iṣẹ́ kàn ẹ̀ bó ṣe ríire ẹ̀ ẹ̀rálẹ̀ oko ìyẹn sọ gidọ̀rọ̀ á gbìn igi sórí rẹ̀ àti igi àti ilẹ̀ six hundred thousand per acre òun náà ni wọ́n ta bó bá dẹ̀ jẹ́ ti bọ́ọ̀lù yó ìyẹn ò ní igi lórí o tó jẹ́ pé ẹ̀fẹ́ ti ṣiṣẹ́ ọ̀gbìn kẹ́ gbin nǹkan kẹ́ máa sin nǹkan ẹ̀fẹ́ sìn lẹ́dẹ̀ ẹ̀fẹ́ ṣe odò ẹja àbẹ̀fẹ́ máa ṣàdìyẹ ń bẹ̀ ìyẹn four hundred thousand naira per Address, rẹ̀ ń wò yìí o tẹlifóònù nọ́mbà ẹ lè pè wọ́n ẹ ṣàpè nọ́mbà tàbí kẹ́ wá sàdírẹ́sì àdírẹ́sì iléeṣẹ́ yẹn rè kẹ́ẹ̀dẹ̀ pé nọ́mbà kẹ́ni ẹ̀ lè jèrè rẹpẹtẹ oko igi àtilẹ̀ six hundred thousand per acre ẹ̀yìn rẹ̀ ní dédé rẹ̀ èsì wà lálórí rẹ̀ àwọn ìtìṣe ti pẹ́ nẹ́ẹ̀rì ń gbádùn rẹ̀ yẹn o ọ̀ ń bẹ́ gì lọ bẹ́ẹ̀ náà ọ̀ ń rówó kọ́ ń jẹun ẹni kò mọ bí ẹgbẹ́ rẹ̀ ti là eré rò máa ṣakú èmi ìpera mi lẹ́sẹ̀kútífù ẹ ṣe bí táìsí nìkan ni mo jẹ́ ẹ̀sẹ̀kútífù lè lórí mo ní bí mo tún fara pamọ́ sí báyìí ẹ nìkan o. igi gẹdú ti jẹ́ orírun fún gbogbo ohun tá à ń fi pákó ṣe nílẹ̀ yìí tó fi dókè òkun. ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ̀ pé okòwò igi gẹdú yára sọnidọlọ́rọ̀ láì ṣe wàhálà rárá. ẹni tó bá dé orí ilẹ̀ sọgidọ̀rọ̀ farmland ló lè ròyìn. sọgidọ̀rọ̀ farmland lẹ ti máa ralẹ̀ tí wọ́n ti gbin igi gẹdú sórí ẹ̀. ṣé plọ̀t lẹ fẹ́ ni tàbí éka. ní sọgidọ̀rọ̀ farmland ẹ̀yin lẹ nílẹ̀ yín tẹ́ ra. lẹ́yìn tẹ́ bá gé igi gẹdú orí farmland tún lè bá yín ṣètò bẹ́ẹ̀ òṣèré igi gẹdú yín tà lówó gọbọi. fẹ́yìn tòkè òkun wọn á bá yín mójútó oko gẹdú yín akọ́ṣẹ́mọṣẹ́ àtàpákó oore dúkìá ọdún tuntun twenty twenty four rèé ní sọgídọ̀rọ̀ farmland gbogbo ìwé ilẹ̀ pátá pé ẹ̀yin lẹ nílẹ̀ oko igi gẹdú yìí títí láéláé lẹ ó gbà six hundred thousand naira péré ní éka kan pẹ̀lú igi gẹdú orí ẹ̀ tí plọ̀tì kan jẹ́ one hundred and twenty thousand naira péré ààyè san díẹ̀díẹ̀ tún wà àárín ìlú ní alábàtà lọ́nà ilé ìwé funab abẹ́òkúta ní sọgídọ̀rọ̀ farmland wà ẹ̀ láǹfààní àti ṣe corner piece tàbí fẹ́ǹsì yìí ilẹ̀ yín ká ìdókòwò èrè jaburata ìbẹ̀rẹ̀ ọdún ni o sọgídọ̀rọ̀ farmland ọgbọ́n inú ẹn enterprises ẹ̀ka iléeṣẹ́ bẹ̀bẹ̀ musili productions ní kẹ́ ẹ sí ní nọ́mbà fourteen b show complex abiola way abẹ́òkúta nítòsí crown royal hotel zero eight one triple zero nine one eight three three tàbí zero nine zero two eight zero two six one six zero sọgidọrọ farmland ẹ má rọsẹ ẹ tètè ra tiyín kó tó tán. oníta isi àdìsá. Hey. àdìsá àdìsá ò ní tàìsí